ètò bàbá ètò ṣì ń tẹ̀síwájú pẹ̀lú ọláyẹmíkà babs àtàbàtúbú lórí Orísun tẹlifíṣàn ètò tó gba iyì ètò tí uh, tọ́lọ́hún gbà kú lọ́wọ́ ẹni tí ń tò kí ń ṣe àtọ́kùn rẹ̀ fúnra ẹ̀ tuisius mo gbà lálejò eh, Táíwò Akẹ́hìndé Ọládọ̀sù àwọn double grace twins láti yànyàn ìlú kanji tí wọ́n ń lọ léèwé ńlọrin àwọn ọmọ gbà lálejò ayé yóò ní bàjẹ́ ẹni màmá bọ́lá rẹ̀ ni ẹ̀ ń wò fi ṣàwòkọ́ṣe ẹ sì ti pàdé wọn rí níbi àpéjọ orin kan màmá ti ń lọ lẹ wá kọrin bàbá kú iṣẹ́ kí wàá lẹ ní màmá wa ṣe ń jọ tá a wè. ẹ bá ṣe wá kọrin yẹn màmá dẹ̀ ń lọ wọ́n dẹ̀ padà wá wọ́n á bá wa lórí stage tó bọ́ ṣe wá bá wa wọ́n wá ń jó mo wá kúnlẹ̀ wípé kí n gbé microphone fún wọn pé káwọn náà kọ orin wọ́n wá ní pé káàrí ọmọ mi ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ ẹ kọ̀ntínú ẹ kọ̀ntínú ẹ kọ̀ntínú so bá ṣe kọrin lọ ní ẹgbà tá a lè ṣe tọmọdé ṣàdúrà fún wa supreme mọdé anoint wa. Hmm. lẹ́yìn àdúrà ẹ̀ kò tún bá nǹkan kan mi tẹ́ ẹ̀ fẹ́ jíṣẹ́. wọ́n fún wa ní nǹkan wọ́n fún wa ní nǹkan. bíi kí nìyẹn. bíi owó ni. owó ni ìjẹ́ eh. ẹ̀yin san ìdámẹ́wàá fún Àtàbàtúbú. Ah, ah. kí ló dé? <laughs> kí ló dé? <laughs> ìdámẹ́wọ̀ ọ̀tọ̀ sí mi. Ah, ó tọ́ sí ẹ ẹ fi owó jíṣẹ́ bá tàbá túbú. a máa fún yín a máa fún yín. lọ́jọ́ o. Ah, ẹ má a máa sọ fún màmí pé èyí náà kò gbà. ẹ já wo ẹ ti ní bàbá àti ìyá wọn fi yín lẹ̀ láti kọrin dáadáa ẹ já wo ìrìn àjò yín nínú orin yàtọ̀ sí màmá bọ́lá rẹ̀ ijó tún léèyàn kan tẹ̀ ń wò fi ṣàwòkọ́ṣe yàtọ̀ sí màmá bọ́lá rẹ̀. bẹ́ẹ̀ ni. ta bọ́lá discovery. Bọ́lá discovery. Bẹ́ẹ̀ni Bọ́láńlé Ọládipúpọ̀ Ọládàpọ̀. Discovery. Bẹ́ẹ̀ni Bọ́lá discovery. Ìlú wo làwọn wà? Ìlú Ìlọrin. Àwọn náà ń wò yín báyọ̀. Bẹ́ẹ̀ni. Sọ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pátápátá ẹ máa sọ fún Bọ́lá discovery pé àwọn ọmọ wọn Èjìrẹ́ Ọládòsù wọ́n ní wọ́n gbòṣùbà dàsánkátà fún wọn èmi sì ń gbàdúrà fún yín pé ipa ò ní pè yín agbára Ọlọ́run èyí tí wọ́n rí lára yín tí wọ́n fi dúró tì yín agbára Ọlọ́run ìṣe ò ní bàbẹ̀ jẹ́ àjọṣepọ̀ yín méjèèjì àti àwa náà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn kò ní bàjẹ́ ẹ̀yin náà mọ́ gbáradì láti wá sórí ètò agbára lọ́wọ́ Ọlọ́run bá mi ẹ jẹ́ àwòbá yìí kí ni àwọn ìrírí yín lẹ́nu iṣẹ́ tó jẹ́ wípé ah ó jẹ́ ohun tí ẹ já mu níbi nǹkan tí ò dùn mọ́ yín nú rárá tẹ́ẹ̀dẹ̀ fẹ́ kí irú ẹ̀ ò ṣẹlẹ̀ ìrírí wa lẹ́nu iṣẹ́. Mm. lẹ́nu iṣẹ́ orin. ó pọ̀ o. ẹ̀yà ẹ̀ṣẹ̀ àwọ̀. ìrírí tí mo lè actually sọ tí mo lè sọ òun náà ni mo rántí jọ́ta lọ sí ìṣòwò kan gbòòrò ọ̀gànjọ́ à ń bọ̀ wá àwa méjèèjì à ń bọ̀ actually ilẹ̀ ti mọ́nà bí aago márùn-ún náà ni à ń bọ̀ sọ wá gba ọ̀nà kan àwọn ajá bí àwọn ajá ọ̀dọ́dẹ yẹn tó ṣe máa ń tóbi yẹn wọ́n lé àwa méjèèjì o mo wá ń pe òkú ọ̀run o. ta ló òkú ọ̀run òkú ọ̀run bò. mo ní ẹyin òkú ọ̀run yẹn dìde o. why òkú ọ̀run. dáàdì wa ti kú ni mo ní dáàdì tẹwà lọ́rùn ẹ máa sùn o. ok dáàdì. bẹ́ẹ̀ni mo ní ẹyin dìde ẹ máa sùn o ẹyin ángẹ́lì mo ní lọ́rùn bàbá aláwọ̀ ṣáà ń pa àwọn ọlọ́run ninety thirty. torí ẹ̀rù bá mi jọ ìwọ ẹmọ kórìí yẹn ó dìde tí yẹn bá rí kọ orí mi wá dìde á wá dìra mú báyìí mo wá ṣe jésù mo wá ṣe kéènì má sa o kẹ́lẹ́ máa sá ah adúpẹ́ ah, oh, oh, lọ́wọ́ lọ́wọ́ ẹja ìrírí pọ̀ ẹja fi lè ń bi ìrírí tí ẹ̀yin méjèèjì ṣe é máa ń jà rárá. Ah. Hmm, ah, a kì í jà báyìí. ẹ kì í jà rárá ta lè gbọ́n náà ẹ̀yin méjèèjì. Hmm. èmi ni ẹ má dorí mi rú náà. wọ́n sọ wípé ọmọ kẹ́hìndé gbẹ̀gbọ́n ọmọ kẹ́hìndé gbẹ̀gbọ́n ọmọ táyé lọ́kọ́ wá sílé ayé kí kẹ́hìndé tó wá tẹ̀lé. rárá rárá bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ọmọ kẹ́hìndé gbọ̀ngbọ́n ọmọ kẹ́hìndé ló rán táyé kó wá sílé ayé kó o báyé ṣe rí nígbà tẹ́mi fẹ́ wá lé ayé ọlọ́run pé kí n lọ mú ẹni tó máa jẹ́ kejì mi mo wá wò láyìíká mo ní ọmọ yìí jẹ́ ntú ó jẹ́ kí n wá mú tẹ̀lé mi wá lé ayé. n ta wá lẹ̀gbọ́n náà èmi yìí. èmi ni èmi lẹ̀gbọ́n. èmi lẹ̀gbọ́n o. ẹ má gbọ́dọ̀ èmi lẹ̀gbọ́n. èmi lẹ̀gbọ́n èmi ni ọmọ kẹ́hìndé èmi lẹ̀gbọ́n. èmi lẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n ti a gbọ́ tèmi torí èmi lẹ́gbẹ́. tí má ti ní kẹ́hìndé má dà ṣe báyìí a gbọ́ tèmi torí èmi lẹ́gbẹ́. Ah, mo kàn respect ẹ ni mo respect ẹ. ẹni pé mi lè mọ àwọn respect ẹ. dágbà pé ìrẹ́ ti gbà fún pé òun lẹ̀gbọ́n àbí. mo kàn respect ẹ ni mo kàn lẹ́gbọ́n o. ẹja wo ṣé gbogbo tẹ́ ń lò pátápátá ọ̀rọ̀ yín bákan náà ìṣe yín bákan náà ẹ̀rín yín bákan náà ìwọṣọ yín bákan náà tọ́nà bá ti pé ó tó pé èèyàn ń tójú bọ́ láti lọ́kọ ṣówù yín láti fẹ́ bèjì àti ṣe ti ní ìrírí bóyá àti ní ọ̀rẹ́ tó jẹ́ ìbejì rí. a ní àwọn àti ní ọ̀rẹ́ tó jẹ́ ìbejì wọ́n pọ̀ gan. Mm-hmm. ọ̀rẹ́ ṣáà àbí ọ̀rẹ́ táwọn wòye pé bóyá tá a bá ti ka yunifásitì wa ìtàn o ó wù wá ká jẹ́ lọ́kọláya nulẹ. ìfẹ́ lọ́hùn ni kò ṣe o wàhálà ìbejì pọ̀ bẹ́ẹ̀ni. àwọn ìbejì àbẹ́yìn ìbejì. àwọn ìbejì náà ni. <laughs> ó ga ọ ẹ já padà sí àwọn ọjọ́ tí inú yín wá dùn gan-an tẹ́ fẹ́ kí irú ọjọ́ yìí máa wáyé síwájú àti síwájú sí. ọjọ́ tí inú wa dùn gan hmm. ah. eh, hmm. àwọn ọjọ́ tí inú wa dùn gan ìjọ tí dádì wa rí wa live tí a kọrin ní crusade kan tá a ṣe ní Kẹ́ńjì tí wọ́n rí wa ta akọ́sọ́mọ pé tí wọ́n rí wa pé a gbá máìkì mú tá a kọrin táwọn náà wà blessed under administration ìjọ yẹn ni wàá dùn gan. jù pátápátá tẹ́ ẹ lè gbàgbé hmm. kí wàá nìkan tẹ́ miss lára dá dì yín. àmì ìfìtọ́ ah! púpọ̀. ọdún wo ni wọ́n ọdún wo ni wọ́n jáde láyé. Eh, December nine twenty sixteen. Hmm. kí nìkan tẹ́ ẹ jọ ṣe gbẹ̀yìn. Ah, a jọ gbàdúrà gbàdúrà. àjọ gbàdúrà àwa lọ program kan ní kadẹ tó délé báyìí bọ́lọ̀ ń ṣe fẹ́ náà. bọ́lọ̀ ń ṣe fẹ́ náà. bẹ́ẹ̀ tí ọlọ́run bá nípa agbára kan wà lórí ètò yìí tó máa dá dáàdì padà ṣé máa fẹ́ láti rí wọn again. Ah, a máa fẹ́ o. Eh. kí wá ní nǹkan tẹ mix lára dáàdì. Ah, nǹkan tá mix lára wọn ni pé tá bá ti ń lọ fún program kan báyìí tá bá ti ń jáde pé a fẹ́ lọ fún program báyìí. dáàdì wọn ní sùn tí gbogbo èèyàn bá wọlé lọ sùn. ẹ máa dáàdì wọn máa lọ gbé pílò wọn máa dúró wọ́n á sùn tá bá ti ń kanlẹ̀kùn báyìí dáàdi wa la máa kọrí dáàdi ẹ wọlé ẹsùn ni ah, mo ń dúró dé yín náà ni kẹbídé náà ni ah. Ah, dáàdi. ẹ bá ń kọrin kan láàrin ìṣẹ́jú kan fún dáàdi yín tó lè jórin ọpẹ́ kan pé orin eléyìí ẹ forí ẹ sọ tàbí orin tí dáàdi nífẹ̀ẹ́ sí jù kí ó tó pé wọ́n jáde láyé orin tó jẹ́ pé ẹ má jẹ́ ojú orin ṣá kó jẹ́ orin inú ìwé tí dáàdi yín fẹ́ràn jù kó tó di pé wọ́n jáde láyé sí ìyìn fún Jésù olùràpadà wá kí ayé gbókìkì fẹ́rẹ̀ là sí ìyìn fún ẹ̀yin áńgẹ́lì olùràpadà. ló gbé wálé lọ dandan. Ẹ̀yin èmi ni ọtí mọ́ ti gòkè sí ó fi yìnyín fún pẹ̀lú orin ayọ̀. ó dàbí pé ó fẹ́ gbomijé lójú Táíwò àbí Kẹ́hìndé díẹ̀ dídùn dídùn ni ìrántí olódodo elder Oladosu, Baba, ìjìrẹ Taiwo, àti kẹ́hìndé double grace twins kẹtùbọ máa sùn láyọ̀ olùgbàlà títí di ọjọ́ àjíǹde táàjọ pàdé ẹ̀yìn tí wọ́n dẹ̀ filẹ̀ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run a sọ̀rọ̀ bàbá màmá tí wọ́n dà yín lé lọ́wọ́ kí ni tẹ́lẹ̀ sọ ń pa mọ́mì láàrin ìṣẹ́jú dẹ̀. Ah, mọ́mì wọn ń try o yábejì wọ́n try gan. Hm? Hm? wọ́n try gan. ẹ̀kọrin ẹ̀kọrin kan náà fún mọ́mì ẹ̀kọrin kan fún mọ́mì. Mm. Ìyá nìyá mi, ìyá tó bí Táyé Kẹ́hìndé. Mm-hmm. Ìyá nìyá mi, ẹ máa mm-hmm. jèrè wa lágbára Ọlọ́run. Mm-hmm. Ìyá bèjì nìyá mi. Ee, eh. nìyá mi, ìyá bèjì nìyá mi ooo. ìyá mi ìyá bèjì níyá mi. níyá eh, mi ìyá bèjì níyá wa o. a níyá wa. ìyá bèjì níyá wa o. yín èmi ń kọ́. níyá mi ìyá fọ́gá ni ìyá tèmi òun kọ́. ìyá bèjì ni ìyá mi. ẹ sọ ma wù kẹ́yìn náà bí bèjì láyé ó máa wù mí ó máa wù mí. okùnrin àbóbìnrin obìnrin ah, ah, ni ṣe gbàdúrà pé bẹ́ẹ̀ ṣe rí ìgẹ́lẹ́ kọ́lọ̀ rẹ̀ fún yín ní ìbejì irú ilé ìgẹ́lẹ́. amen amen. ẹ pàtó fúnra yín. abiyamọ ọlọ́ọ̀bá mi ò ní jẹ́ kẹ́ ẹ kánjú lọ gbogbo làálàá yín lórí àwọn ọmọ yín lẹ́fẹ̀yìntì jẹ láṣẹ ọlọ́run bá mi. ìyá àbejì gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé ìyá àbejì ni ìyá àwọn ìyá àtẹ̀mí òbí méjì lẹ́yìn èmi àtàwọn bọ̀dá àtàwọn àbúrò mi ẹ eh, mọ́mí mi ò rántí bí méjì gbé mi máa bí méjì máa bí àbí mi níbí. àyè máa bí eh, méjì méjì. bẹ́ẹ̀ hmm? kò pọ̀ jù. nàìjíríà. kò pọ̀ jù kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Hmm, mẹ́rin àbí. bẹ́ẹ̀. ẹ̀sìn jọ jẹ́ méjì <laughs> gbogbo ẹyẹ lólùfẹ́ ètò bàbá ètò mo rò pé ẹ̀ ń gbádùn èmi àti àlejò mi double grace twins twin shots tó global twin shots tó go ẹ́ unique àwọn ọmọ lélẹ́yìí ọlọ́ọ̀ ẹ ti jẹ́ lọ tọ́jú wọn ọ̀sùn kan nìní àárẹ ayé odò ọ̀tìn ni a ti wá orí adélémi ìjẹ́mìlá fún yàn mọ̀ níyàn jẹ́ ká bá tó ti jiyàn nìtàn àìtójọ mẹ́rin padà bọ̀ ni a ti máa bá ètò ó lọ ṣé ẹ rí àwọn náà dá sí àmì orí ọ̀rọ̀ ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn àwọn kan náà tún wá béèrè lọ́wọ́ àwọn náà á di torí bu fún mi bufọ́ làkèrè kólódò ẹ mọ́ dìde ètò bàbá ètò ń